وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fọ́lọ́run ọba àlékún ìkẹ́ Ọlọ́run orí ajẹjẹ tán وما باع النبوة محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ tí wọ́n tún ní káfí ran létí nílẹ̀ bí àsìkò báyìí òun náà ní tí a gbọ́ lẹ́nu atọ́kùn pé من هم العلماء المحققون àwọn wo ni àáfà gangan àwọn ọlọ́pẹ̀ ní àáfà tó jẹ́ pé ìjẹ́ àáfà wọn àáfà òdodo ni wọ́n lóòótọ́ ni wọ́n jẹ́ àáfà àwọn wo ni. tí a bá ń wò kókó ọ̀rọ̀ yìí ó pàtàkì púpọ̀ nínú àlámọ̀rí àwa tá a jẹ́ èèyàn lápapọ̀ ó pàtàkì púpọ̀ nínú àlámọ̀rí àwa tá a jẹ́ mùsùlùmí nídàáyanrí kọ́lọ́mọba kójú yé wa débẹ̀ ìgbà míì yìí wọn fojú wo ọ̀rọ̀ míì a nímọ̀ bí ọ̀rọ̀ yẹn bó ṣe wúwo tó a nímọ̀ bí ọ̀rọ̀ yẹn bó ṣe ṣe àǹfààní tó dandan ni ká mọ ẹni tó jẹ́ àfa lódodo lórí kíni ẹ rí i pé gbogbo wa ti mọ irú àwọn àfa irú béèrè tí wọ́n béèrè tí ẹ bá ṣe pé kò sásìkò ni àbátúmọ̀ á dààmú ara wa pé ta ni olùmọ̀ gangan lórí kíni ṣe lórí fọ́nísọ̀ ni but ta ni olùmọ̀ gangan tó jẹ́ olùmọ̀ ẹ̀sìn lódodo mo rò pé ìbéèrè lọ́nà náà ó ṣe pàtàkì ká mọ olùmọ̀ tá a bá lọ tá a bá lọ mọ ẹni tó jẹ́ olùmọ̀ òdodo nínú ẹ̀sìn yìí tá a rò pé olùmọ̀ ni ìyẹn ṣe àgbákò ó dà gẹ́gẹ́ bí ẹni lápèjúwe nísìn a gbọ́dọ̀ mọ ta ni dókítà òdodo tó kọ́ hospital kalẹ̀ ìyẹn kọ́ hospital kalẹ̀ ó ní dókítà lòun kì í wá ṣe dókítà ṣe pé yóò lálà sí ẹ̀mí àwọn èèyàn tí ẹ̀sìn wá rí bẹ́ẹ̀ ṣèbáyé lásán lẹni yóò lálàsẹ ẹni yóò se ayé yóò tún lálàsẹ àlìkìyàmà fún yàn. ó dàbí ẹni tó fẹ́ travel ẹni tó fẹ́ gbé a travel tí ó wà mọ́tò ó gbọ́dọ̀ jẹ́ dírẹ́fà tó wọn mọ́tò wà dírẹ́fà wọn wà wá lọ àsìkò mọ́tò wa sẹ́pà àtàwọn àwọn mọ́tò ni ẹ̀mí wa kò safe bá ṣe máa páyà pé ǹjẹ́ ti ń gbé wa lọ sí èkó yìí sóhun mọ́tò wà báyìí bá ṣe máa páyà sóhun mọ́tò wà báyìí sí ẹsẹ̀ tí mo wà kú wa lórí pópó bá ṣe máa páyà lórí ká máa fa òdodo tí ó máa ṣàlàyé ìmọ̀ ẹ̀sìn wa fún wa ìpáyà lórí ẹ̀jú tẹ́lẹ̀ yìí lọ sí pápátá ilé yàrá kó wàá lọ gbóná ni bẹ́ẹ̀ wọ́n bá lé yókù yókù yóò sì ní kú yóò ní kú. èyí pa kí ẹni kéèyàn kú àmọ́ àáfà ẹni tá a rò pé òun ni kó sínú ọkọ rẹ̀ tá a rò pé òun ni wà wá tá a fi rálì jẹ́ náà wọ̀ tó lọ́ra tó wà sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tí wọ́n rò pé àfa yìí ni ó ṣàtọ́kùn àwọn tí ó wọ àwọn táwọn fi sí táwọn fi rálẹ̀ jẹun lọ́wọ́ iná ni wọ́n wọn lọ́wọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam onújà mẹ́lẹ̀ yìí náà tọ́jú àsìkò kí ni wọ́n pè ní àfa ta ló lùmọ̀ tẹ́lẹ̀ ní èèyàn ní ìmọ̀ kí ni túmọ̀ ẹ̀ ìtàn ń pè ní pé ìmọ̀ ẹni yìí ní ìmọ̀ lórí kíní yìí huwa idraku shay'in ala wajhihi idrakan jazima òun ni kéèyàn mọ nǹkan yẹn ní mímọ̀ tó dájú tí ò ní dáa nìkan tí wọ́n á wò pé ah, ṣé báyìí ló sì rí ètò ń jẹ́ ìmọ̀ nìyí ẹni tó ní ìmọ̀ nípa nǹkan yẹn ìdìrákàn jẹ́àzìmọ̀ tí ò tí o ní sí dáwọ́ ti mẹ́ẹ̀má ó dá lójú kó ti rí nìyẹn èèyàn mú wa lọ bìkan léṣe yìí àwa rí ọ̀nà ọ̀yà méjì ó sì lóun mọ̀nà lórí o ó kàn dé àrùn kan ní káì nínú méjì ọ̀nà ìwọ̀n ọ̀nà òun káì ṣe pé àti <laughs> káwọ́ lérí nù ó kàn yọ ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ wáyà yín ṣe pé kò dá lójú pé ibi táwọn wájà sí àbúdá lójú alẹ́ ti rin ọ̀nà gbáà ká pàdé àwọn èèyàn lójú ọ̀nà wà lẹ́wọ̀n ti ṣẹlẹ̀ sí wa rí ẹnìkan ní máa lọ bìkan lóun mọ̀nà lábá dé ibi táwọn ti pín méjì lóòótọ́ ó wà lò lákàyè ó káyè ẹ̀yà mọ́tò wá sí mọ́tò nù ọ̀rọ̀ ẹ̀yà mọ́tò kọ́ sọ́nà ìbẹ̀rẹ̀ lẹ́yìn ni ó dàbí lójú kọ́nà rẹ̀ náà rè <laughs> àti wàá lọ gbáà àwa kan àwọn kan nílò àkàdà ọ̀nà bí kíni yíì ẹ̀ tó padà sẹ́yìn <laughs> wàlẹ́ àti padà sẹ́yìn náà ni tàlìkíá náà rí bẹ́ẹ̀ tọ́lọ́run bá ti ní ọ bá àfa kan pàdé tí wọ́n rò pé àfa ni lórí mọ̀ Islam tí ò ní mọ̀ pa rẹ̀ yóò máa wà ọ́ lọ ní o pọ̀ bọ́lá bá wá fẹ́ ṣàánú rẹ kó wà ó débì kan kọ́tọ́ ni ah asẹ́ni yóò mọ̀ nà tí mo rò pé ó mọ kíní yìí àsìkò mọ́ kí lè yóò ṣe ọ̀rọ̀ àpàdà náà ni kò pẹ́jù ni àwọn wá fi lè pa tẹ́lẹ̀ bá dábìí sàárè asalaamu ọlọmọdé abára bíi tí o dára kìí àmà sultan pè ní ìmọ̀ nìyí táwa ni àfa ẹ̀sìn òun lẹni tí ó kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀sìn tó sì mọ̀ lámọ̀dájú ẹ̀tọ́ pé láǹfààní ìmọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lọ lé kéwú lónìí kèé ṣe gbogbo ẹni tó lọ sí lé kéwú tó padà wá jáde lé kéwú ni tó parí first degree rẹ̀ tó parí second kéwú náà ló lóun ké. Okay? ó tún lọ ṣe phd ẹ̀ náà lórí kéwú kèé ṣe gbogbo wọn ni wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ibi tí wàhálà ti kọ́kọ́ bá wa nù kọ́dà Cairo ló ti pa ló ti pa phd ẹ̀ pààrọ̀ ló ti parí kí ló lọ kọ́ Cairo lẹ́ẹ̀ béèrè ǹjẹ́ ìmọ̀ ẹ̀sìn ló lọ kọ́ sẹ́ẹ̀rí bá ti rí ìmọ̀ tó yapa tó yapa nìkan tó jẹ́ ìmọ̀ oríṣiríṣi nínú ìmọ̀ èbó nínú ìmọ̀ àwọn èbó pé yẹn lọ yunifásitì gbogbo ẹni tí ń lọ sí yunifásitì wọ́n lọ kàwé ni àmọ́ tí kálukú wọn lọ kà ń lèwe ó sọ̀tọ̀tọ̀ eléyìí ó lọ kọ́ agiriki bá ti wọn di agiriki ló lọ kọ́ agiriki lórí kíni lórí adìẹ tó bá di pé ẹ ń sọ̀rọ̀ àgbàdo bàbá bàbá sọ lè dá sí i kò lè dá sí i bí ṣe ń bẹ nínú ìwé báyìí wàláì làdí bó ṣe wà nù kéwù nù ń bẹ nínú àwọn àfà tẹ́ pé ọ̀rọ̀ èdè ló lọ èdè bá ṣe ń sọ èdè lábáwá but kí ló lọ ní èdè ordinary tó lọ dé ni pé ó lọ grammar. nahu loloko grama lasan ololoko e ma so grama ta ba nsoro mi nipa ore ede ko le se kini yi ko le dasi ta ba nsoro nipa balogo ko le dasi o na ti di professor ni lo re la bala ma pe ije gbogbo ede la lo le dasi ona nahu ni kan to ba di o sorfu ko lagbara npa re ko e so to àwọn ọmọ tó tó fẹ́ jọra wọn là ń sọ yìí ká tó wá sọ pé àwọn ọmọ tí ò jọra wọn ṣe pé ẹni tó lọ kọ́ èdè nísìnyí náhù nìkan ló lọ kọ́ àáfàá ni ó máa jẹ́ lónìí mọ́ náhù kò jẹ́ ọtọ́rìtì lórí mọ́ sọ́rfù kò jẹ́ lórí bàlágà ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò wá di ọ̀rọ̀ pé afẹ́fẹ́ ọ̀ṣẹ̀ríà abẹ́ sọ̀rọ̀ sẹ̀ríà yóò wá dá sí i wàláì gbàtà agbọ́rọ̀ débi àyè ní mọ́sálásí wa láàárọ̀ yìí mo wá fẹ́ kan ẹ pé mo ní èyí gbèmí àbí ẹ rántí ah, mo fẹ́ sọ̀rọ̀ tó gbèmí èyí ní gbèmí nísìnyí èyí tù ó tún fẹ́ sọ̀rọ̀ kàmí nísìnyí bí wàá fún wa gbèmí náà olùdó alárẹ̀ sí mi la kó lè bá dáadáa ni o n tà ń sọ pé ta làáfà ẹnìkan kọ rìsálà sílé kí wọ́n dọ̀ wa ó lóun fẹ́ teach ó wá kọ lẹ́tà gbogbo ní kí o tó ti jáde ó wá kọ́ ó lóun ti parí yunifásitì lórí Arabic báyìí magistrate màtàfi lọ́dún kan sísìn òun ti gba master lórí kí ni lórí Arabic ṣe pé nílé wọn kí ni wọ́n mọ̀ pé àwa ṣe ń tàbí fún gbogbo àwọn tá a ṣe ń tàbí fún pátápátá kò sẹ́ni tó ní dìgírì lórí alábí kinu wa ẹni tó rò pé ní ah, ilé ìtàn ó tún ṣe díẹ̀ ní ọ̀rọ̀ kéwú òun lẹ́nu pé alẹ́ ó ní ẹ̀ ń sì àwa ṣe ẹ̀yà pàtẹ́dẹ́ tó lòun kọ́ ká ó wá di bí ẹ̀sìn àwọn máàkì tá a dá one ló gbàgbé máàkì àdìsẹ ọ̀kan lásán kò rí kóòtù ó wá ní à èmi èmi lọ́pàá ẹ̀sìn èdè mo lọ́kọ́ irú wọn sì ré mo wá ní pé àwọn kan bẹ tẹ́pẹ́ àwọn kan máa ń jòkó àwọn máa jòkó láhálùkọ̀ lásán ni tẹ́ bá jọ pé a bá pọ́nrẹ́sì bá dé nílé wọn. òun ni àwọn àfa ẹni tó bá lọ kọ́ èdè nípa àṣẹríà àwọn tó kọ́ ọ̀rọ̀ nípa alihadith àwọn eléyìí àwọn ilé àròpè ní àfa kílẹ̀ lẹ́kọ́ ẹgbẹ́lẹ́ sílẹ̀ kílẹ̀ ẹ̀kọ́ kílẹ̀ ẹ̀kọ́ tó ní ah, hadith là á lọ́kọ́ àwọn àfa nù tí ó mọ̀ sọ̀rọ̀ nípa ìsìlámù yìí fún wa kílẹ̀ lọ́kọ́ ẹ̀hẹ́n a ṣẹ̀rí àlàálọ́kọ́ àwọn àfáànù tó máa ṣàlàyé ẹ̀sìn fún wa eléyìí ó yẹ ká mọ̀ bọ̀dù láwùjọ yìí kálukú gbogbo wa náà kọ́lẹ̀ mọ́rẹ́ ti ń sọ rí pé kí ni wọ́n fẹ́ gbé wá àwọn ará sáwùdí nǹkan fẹ́ gbé wá gan nínú ṣẹ̀ríà ṣèbí èdè lábákan ni kọ́ ni ṣèbí lọ́ba àìmọye tí wọ́n kọ pé èdè lábáwá tí wọ́n takú síbẹ̀ tí ò ní yọ ọmọ tọ́mọ ní pé kẹ́pẹ́ ní hmm, kọ kí ni al-aslu fil ibada at-tawqif bẹ́ẹ̀ ni yorùbá súnmọ́ àwọn afọ àṣẹríà níta sọ yóò níye al-aslu ìpìlẹ̀ fil ibada nínú ibada at-tawqif oníkakóra dúró ẹ̀yìn kakóra dúró nítorí ìwé náà bí bá ń tọ́kẹ́ fún yàn tọ́lọ́ ń kọ́ kéwkéwú yóò ní al-aslu fil ibada níta ń pè ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn at-tawqif oníkakóra dúró àtàwòkì òun tó kíkó adúró ni ẹni pé kò pass message bẹ́ẹ̀ nìyẹn ẹni wọn ò ní mọ̀ pé kò ní mọ̀ pé kò tẹ̀ sọ kankan fún un kí ni mo àtàwòkì fi lónìí jẹ̀mọ́ òun ni pé tán pè nínú tán pè ní ìbáadà àtàwòkì ìtumọ̀ rẹ̀ ni pé o rí evidence tàwòkì fún yíyá yìí kí ni evidence ni bẹ́ẹ̀ sì lọ́nu èdè lábá àwọn dictionary wọn àwọn ò ní tu bẹ́ẹ̀ àwọn ò ní tu pé evidence láyéláyé wò ní tún bẹ́ẹ̀ nítorí wọn fẹ́ẹ́ nítorí alẹ́ pé fẹ́ẹ́ simple jù nu pé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé ẹ̀ ń tán pé ní ìbáradà ó ní àtàwọ̀kì àmì tàwọ̀kì fíyà. so ẹni tẹ́ pé ẹni yìí ó kọ́ ìmọ̀ ẹ̀sìn yìí ó sì mọ̀ ọ́n lámàdájú àwọn àfa nìyẹn nítorí wá parí síbẹ̀ àwọn á rí àwọn tó já sí pé wọ́n lọ kọ́ àwọn ẹ̀kọ́ yìí lóòótọ́ wọ́n kọ́ wọ́n sì mọ̀ ọ́n ǹjẹ́ wọ́n tó ní àáfà tá a gbára lé pé ẹja jòkó tì wọ́n ká mọ gbọ́rọ̀ wọn n ò tó bẹ́ẹ̀ n ò tó níbẹ̀ ló fi jẹ́ pé ta ni wọ́n ń pè ní àáfà nínú ṣẹ̀ríà ta lọ́wọ́ bá pè ní àáfà agbọ́rọ̀ ọmọ kí ni sifatul ulama ìròyìn àwọn àáfà kí lọ́wọ́ bá fi ròyìn àwọn àáfà kí ni anabi sallallahu alayhi wa sallam kí ló fi ròyìn àwọn àfa àwọn àfa humul wasita bayna al-khaliqi wal makhluqi ẹni pè ní àfa nínú ẹ̀sìn òun ni ẹni tó jẹ́ alágata láàrin òun lẹni tí ó mọ sọ fáwọn èèyàn pé ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run ní ẹ ṣe báyìí ọlọ́run ní ẹ má ṣe báyìí. alùwàlọ́gìnà àrùbọ̀bìlì àlàmì àwọn àfáà ní wọn pass message ọlọ́run fáwọn èèyàn pé tọ́lọ́run sọ lélẹ́yìí ntọ́lọ́run sọ lélẹ́yìí. alẹ́dínà kúrìnàtì sha'nuhum bí shahadati lahi wal malaika àwọn tó jásí pé àwọn àfáà tá à ń sọ yìí òun làwọn tó jásí pé ọlọ́run ọba ń fi àwọn àfáà wọ̀nyí ń fi jẹ́rìí ara rẹ̀ nígbà tí ń wá wọn tí ó fi jẹ́rìí ara wọn kóhun lọ́lọ́ ni wọ́n ń wá àwọn méjì náà ẹ̀dá tó dá ó wá mú àwọn àfáà náà kọ́ àwọn tó fi jẹ́rìí ara rẹ̀ irú àwọn àfáà báyìí àwọn làáfà táwọn jókòó táwọn gbọ́rọ̀ wọn ẹlẹ́nu àrùkọ hàn kẹrì ọlọ́ni shahida Allahu annahu la ilaha illa hu wal malaika wa ulul ilmi قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله شهد الله ọlọ́run bá ń fi ara rẹ̀ ń fi ń jẹ́rìí ara rẹ̀ pé anahu la ilaha illahu pé kò sí ọba kan yìí ń fara mi jẹ́rìí ara mi pé kò sí ọba kan àfi mi ọlọ́run ọba wal malaika àwọn màláìkà mi náà mo fi àwọn màláìkà jẹ́rìí ara mi nínú àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá àwọn tí wọ́n mọ̀ àwọn màláìkà ni bó wọ́n ṣe mọ̀ la ya'sunallahu ma láyàsúná lọ́hà mẹ́ ẹ̀mẹ́rọ̀hùn wọ̀yẹ́ fún àlùnà mẹ́ yomẹ́rùn ìtọ́nà ọba ní káwọn eléyìí ṣe wọn ò ní jalọ́ ọba yàn àwọn màláíkà ìjọ́nà ọba yàn àwa èèyàn máa ń jalọ́ ọba yàn náà tó wá mọ́nú àwọn ẹ̀dá rẹ̀ òun àwọn màláíkà ọlọ́ọ̀ni ẹ̀yìn ẹ̀ wá jẹ́rìí mi wọ́n tún ní wàhúùlù lẹ̀ ẹ̀lmì nínú àwọn tó tún lè jẹ́rìí pé kò sí ọba mi àfẹ̀mí ọlọ́run ọba tẹ́lẹ̀ máa sìn òun náà ní kí ló wá sọ lẹ́yìn rẹ̀ qahiman bil qist àwọn tí wọ́n dúró déédéé lórí ìrọ̀ tí wọ́n ní ẹlòmíì lọ kọ́ ìmọ̀ ṣẹ̀ríà yìí wàláì àdín kò dúró déédéé lórí rẹ̀ àgbọ̀ òjòkó ti yóò sọ wánú torí àjẹláyé àmúláyé ìfẹ́nu àwọn apò ó ti kó bá láà ó lẹ́nìkan lára àwọn bọ́lá aládùúgbò wa ni. ẹnìkan lọ kọ́ ìmọ̀ ṣẹ̀ríà wàláì làdín ní Madina ló ti kọ́ ó kọ́ ìmọ̀ ṣẹ̀ríà Madina brọ́dà yìí ìwọ́n máa ń lọ sọ́dọ̀ rẹ̀ ìmọ̀ lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ lọ kẹ́kọ̀ọ́ bọ̀tí ẹni yóò ń lọ bí òkú àwọn òdi olóòkú ẹ bá ń bẹ̀ òdi àwọn aláàfáà lójú ládùúgbò jẹ̀máì bá ń bọ́dà bọ́dà tó kéré ọ̀dọ̀ yìí bọ́dà yìí nífẹ̀ẹ́ sí púpọ̀ tá a bá ń sọ nǹkan pé nǹkan bá yóò wọ̀n dà bídíà ni òun àlọ́ fún àfáàtì ẹ̀ yóò lọ sọ báyìí mọ́ da wọn lóhùn òun tó ń kéwọ́n Mẹ̀dínà gan-an òun àwọn jù wọn lọ ni lóòótọ́ náà bẹ́ẹ̀ kọ́ òun wọn sọ pé àwa aláṣejù làwa wọ́n máa ń bá yín lọ bẹ́ẹ̀ pàtọ́lọ́wọ́n tu ọkùnrin yọ mẹ́ẹ̀ wọ́n máa fẹ́ ṣe dá ọ̀rọ̀ ní jamiatul hikma àwọn jamiatul islamiyya anagbewa ó wá ní kọ́ mọ̀ yìí náà lọ àwọn béèrè tó wá ti ń dá ìṣkálẹ̀ lójú tiẹ̀ ń bá ń tì sí wọn ń bá ń ṣe bí ń tà wá sọ ń tì sí wọn à àfáwọn béèrè nǹkan báyìí ó bá fẹ́ mọ dìfẹ́ǹdì rọ à wàláhì bó ṣe kó lọ́dọ̀ rẹ̀ nu ó wá kórìíra rẹ̀ bíi fìlà ọ̀nà àti musa ni ìwọ ilé kó ọlẹ́ bá tìyàn jẹ́ bó ṣe sún rẹ̀ nu. so tá a bá rí pé ẹni lóòótọ́ ìmọ̀ ṣẹ̀ríà ló kọ́ but tó dó lórí mọ̀ ẹ̀ àwọn mi ò lè sòdodo nínú àwọn àfáà lónìí irú ẹni báyìí yóò wá sọ àwọn èèyàn lọ́dún gbáà tí ọlọ́wọ́n bá ti júwe àwọn tá a mọ̀ ìyẹn ló fà á ọlọ́wọ́n ọba ó wá pa àwa àlùmọ̀ yìí ó pa wá láṣẹ ó ní tá a bá fẹ́ tẹ̀lé wọn a lè rí wọn tẹ̀lé àwọn àfàlẹ́ tẹ̀lé kẹ́ndé bá rí mi tẹ̀lé sọlọ́wọ́ bá fi ìtẹ̀lé àwọn àfà tẹ̀lé ìtẹ̀lé tiẹ̀ irú àwọn àfà o ńbẹ náà àfà lónìí òun mọṣẹ́ àfà ti ń tẹ̀yàn rìn òun náà kéwù ó sì lè ṣèdọ́lá bá wá ìgé àfa àti ntẹ̀yìn rìn sáàlẹ̀ mú láàfa tí ó máa tọ́ wa sọ́nà àgbọ̀rọ̀ mu nítorí pé yẹn rìn ti ń tẹ̀ yìí nínú àwọn nǹkan tí sẹ̀ríà ní ọ̀dà ni níjọ́ tó bá bá a débẹ̀ yóò dìfẹ́ǹdì ara rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni mani ata arọ́ọ̀fà ẹni bá lọ bá ẹni tí máa ń yẹsẹ́ wò fasalahu an ó wá béèrè nǹkan kan lọ́wọ́ ẹni yẹn wọ́n lọ́lọ́ba ó lọ́wọ́ rẹ̀ anabi ọwọ́ pọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ lamutukba lahu salatun aruba'ina layla ìrun ogójì ọjọ́ ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ìwọ́n tó lọ bá àfa àti ti yẹsẹ́ wò pọ̀kan lọ bá pé àfa ìdáwó tó ọlọ́run ọmọ mi débi sí ó mú ọkọ wá bàbá tó dé ní jẹ ẹ dákun lọ lọ́run ẹ bá ń wo ìràwọ̀ àwọn méjèèjì wò só wọn mu ìbéèrè tó béèrè ojú àná kí àfa àwọn méjì fún ọ lé sí i anabi ní ọwọ́ béèrè tó béèrè yìí irú forty days ọ́ọ̀kì ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ irú àfa àtàwọn pé ń tẹyán rìn àgọ́dọ̀ mú láàfa bẹ́ẹ̀ ni àfa àti máa ń dáhùn èèyàn lóhùn àfi ń jálàbí bẹ́ẹ̀ bá wo ẹ̀kúlé àwọn àfa mi ẹ̀ bá kókò ni láyé pé ń tẹ̀ kọ́ ẹ̀ bá kókò kòkò tó ti ń jó nǹkan gbogbo tí máa ń jó gbogbo ẹni tẹ́ bá rí láàfa tẹ́ bá rí pé máa ń jó nǹkan. bí à ń jẹ́rú mùsù bá ń jẹ́rú èkúté eré asínrín irú àwọn eléyìí padà máa ju èèyàn ẹ e ń ṣe pé sáàdá ni gbogbo àwọn tí wọ́n ń jó eré kí ńlá náà eré àwọn náà padà máa ń jó eré yẹn lónìí irú ẹni ha. من عباده al-ulama ẹni tí ń jẹ́ àfa ẹni tí ń jẹ́ àfa òun lẹni tá a rí ìbẹ̀rù ọlọ́run ọba lọ́wọ́ rẹ̀ ọ̀dọ̀ àfa láti ń retí ìbẹ̀rù ọlọ́run ọba à ń retí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ bí ẹlòmíì ò bá níbẹ̀rù ọlọ́run ọba kò jọ wá lójú àmọ́ expect ìbẹ̀rù ọlọ́run ọ̀tá ni ọ̀dọ̀ àwọn àfa àkọ́kọ́ tọ́lọ́run bá fẹ́ lọ́dà ẹni tó bá jẹ́ àfáànù ó gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ni wọ́n ń pè ní bẹ̀rù ọlọ́run ọba. fíìlù amọ̀rọ̀t wàtárùkùlù muharramat àwọn nǹkan tó bá dáa tọ́lọ̀ ní ẹsẹ̀ yìí ẹsẹ̀ yìí àáfàá gbọ́dọ̀ máa ṣe àwa rí àáfàá wọn fáwọn gbọ̀n nínú àwọn àṣẹ bá pa wá nù bá rí àáfàá tí ń fáwọn gbọ̀n ó tó ní ntẹ́ ilé mọ́ fìmù ní pé èyí tí ń fa irùngbọ̀n yìí yóò padà defend irùngbọ̀n rẹ̀ yóò kó bá wa torí pé lára ń tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ fọmọnìyàn lọ́kùnrin òní kó fi irùngbọ̀n lẹ̀ innama yakhsha Allaha min ibadihi al afa gbọ́dọ̀ ní irùngbọ̀n torí àwọn tá à pé wọ́n gbọ́dọ̀ páyà ọlọ́run ọba afa ni ẹ fi lápèjú oníṣìí tẹ bá rí àwọn bàbá bàbá àgbàlagbà kó ti máa mú o ó lè mùgò méjì níta gbaní tí mú níjọ́ tó bá bá àfa àti mutí kí náà ó ké àfa wọ́n sì rí bàbá tó ń lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá àfa ẹ̀yin lè wá mutí. ẹni tó náà mutí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣèbí mùsùlùmí lòun náà ṣèbó náà ń kírun but kò lè ṣe wọ́n lè mọ̀ torí pé a expect pé dandan ni ká bá ìpayà ọlọ́run lọ́dọ̀ rẹ̀ innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tá ẹ̀sítẹ́ẹ̀tì ìpayà ọlọ́run lọ́wọ́ bá wọn àfààní sọtọ́ wọn pè ní ìpayà ọlọ́run bá fi'lu ma'murat àwọn tọ́nà bá pa á láṣẹ kí n ṣe wa tarku gbogbo tọ́nà lọ́wọ́ fẹ́ káfílẹ̀ tẹ bá rí ẹni tí ń pè é láàfà tí ṣòkòtò rẹ̀ bá ń kọjá kókósẹ̀ ó tó tàfi ní jòkó tì í ó tó ń tá àpín ní jòkó ti fi ní à ilé mú ẹni ilé àfa tó mọ gáìdì ni kí ló fà torí àwọn yóò fẹ́ dìfẹ́ǹdì ìbàjẹ́ rẹ̀ yóò fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ yóò fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ so ìpayọ̀ lọ́wọ́ bá àmọ́ ọ̀dọ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọn náà tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní al-ulamahu warasatul anbiya al-ulama warasatul ish al-anbiya àwọn àfa àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run àwọn olójú wọn ànábì ọlọ́run rí ẹ́ àwọn àfa ni bí yóò bá sì jogún bàbá fẹ́ jogun ẹnìkan ntí ẹni yẹn bá fi kalẹ̀ lásìkò nìyí lájogún bàbá rẹ òfin mọ́tò lẹ̀ ọ́jọ̀gún mọ́tò. bàbá rẹ òfin mọ́sìnì kalẹ̀ ọ̀ lè jogún mọ́sìnì bọ́ba jogún bàbá rẹ ntí bàbá rẹ tó bá fi kalẹ̀ tó fi kú lọ́sìkò nìyí lọ́jogún. al-ulama warathatul anbiya anabi wa làwọn àfa àwọn ẹni wọn jogún àwọn anabi ọlọ́wọ́ bá a jẹ́ pé n táwọn ànábì ọlọ́run bàbá fi kalẹ̀ làwọn afọ òjogún kí ni wọ́n fi kalẹ̀ ànábì wọn tẹ̀síwájú ànábì wọn ní ẹ̀rí àwọn afa ànábì ni wọn ò ní jogún owó lọ́dọ̀ wa o ànábì ni àwọn afa ò ní jogún owó lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run kí ló fà tó yí bẹ́ẹ̀ tó pé nínú tá a fi ròyìn nínú tó jẹ́ ròyìn àwọn ànábì ọlọ́run tó máa ń fi kalẹ̀ owó èsì mẹ́ ànábì ní tààrà tù fi kún àmọ̀ràn yìí nǹkan tí mo fi kalẹ̀ fún yín tí n bá kú tán nǹkan méjì náà ni láǹtẹ̀ dúnú báàdì ẹ̀ ní sọ̀rọ̀ lẹ́yìn mi o máa tàbá sáàtù bíhìmà lópin ìgbà tẹ́ bá di méjì mú kìtàbà Allah wa sunnati kùránì àti hadith mo fi kalẹ̀ fún yín nínú táwọn afọ òjogún nù àfa ò ní jogún owó lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run tó láwọn ànábì ọlọ́run ṣe kí ni yìí wọn ò fogún lẹ̀ ìtọ́nà ọba sì fún ànábì ọlọ́run kan ànábì ọ ní etí wọn jogún lọ́dọ̀ wa alẹ́ ìlmà wọn jogún mọ̀ irú mọ̀ wọn jogún òun náà ni mọ̀ tá a sọ yẹn ìmọ̀ hadith àti mọ̀ kùránì àwọn ànábì ọlọ́run ọba ò mọ̀ fílọ́sọ́fì ìmọ̀ tí wọ́n jogún nu al-ilmu wal-amalu wọ́n sì jogún ìlò ìmọ̀ ara táwọn afáwọ́ jogún nu ntí àfa bá ké tó bá kà fáwọn èèyàn ó gbọ́dọ̀ máa lò ó ara tí wọ́n jogún ọ̀làwọn anábì ó ní wà tákùwà wọ́n sì jogún bẹ̀rù ọlọ́wọ́n wa lọ́dọ̀ wa anábì ti sọ àfa tó bá ní ìmọ̀ tí ò bá lo ìmọ̀ rẹ̀ kò qualify torí pé nǹkan tánà bíi sọ pé nǹkan mẹ́ta òun làwọn àfa òjògùn lọ́dọ̀ àwọn àwọn ntọ́nà bá fún àwọn ó fún àwọn ní ìmọ̀ ó sì ní káwọn máa lo ìmọ̀ yìí ó sì láwọn parọ̀ páyọ̀ ọlọ́run ọba ànábì ọlọ́run wo ni olùmọ rẹ̀ ẹ sọ wọn ká gbọ́ ànábì ọlọ́run ọba wo ni òpáyọ̀ ọlọ́run ọba kò sí so nǹkan mẹ́ta táwọn ànábì ọlọ́run ọba fi kalẹ̀ nìyí ànábì wa ní táwọn àfa òjògùn lọ́dọ̀ wa òun náà ní nǹkan mẹ́ta yìí ẹni tó bá jẹ́ àfa fún alẹ́ ọmọ yìí agbọ̀dọ̀ rí nǹkan mẹ́ta yìí lára rẹ̀ yóò ní ìmọ̀ nípa al-kitabu wa sunna yóò sì máa lo ìmọ̀ yìí yóò sì bẹ̀rẹ̀ ọlọ́run ọba ó ti ta àfa tí o bá bẹ̀rẹ̀ ọlọ́run ọba káì kò sí fọ́mọ́tì àfa kan fọ́mọ lóyún yóò ní ọmọ jẹ́ stiri <laughs> ó pọ̀ wòlísì lánàá ẹ dákun sólùbẹ̀ ọlọ́run àwọn ìyá ọmọ kíní kan wá fọ́ọ̀nì ó wá ní sísítà kan ládùúgbò wọn yẹn sísítà yẹn gbọ́ súnà yìí kò wá kúnlẹ̀ bírọ́dà rẹ̀ ó wá jẹ́ àfa fún bírọ́dà rẹ̀ bó ṣe lọ pé bírọ́dà yẹn wá lọ pé àfa yẹn sí gbàtọ́ kọ́kọ́ rí ó wá ní sọ́kọ̀tà àtọ̀kọ̀ àbá ti ń wọlé àfa àfa ọ̀rọ̀ gbọ̀n ni wọ́n tún gbọ́dọ̀ rẹ̀ pé ṣé ẹni tẹ́ pè wá kó wá kó bá bá mi jiyàn lélẹ́yìí sísítà ni pé bákan náà lẹ́sẹ̀ rí kò sápàrẹ àpẹẹrẹ àfàlà rẹ̀ rí ok bàbá jáde síta nísìnyí tá bá pàdé ẹ̀mí èjì bẹ̀ ti ra rí nísìnyí ta ni wọ́n tọ́ka sí pé àfà ni bóun sọ pé òun ni àfà láì kó ti sọ̀rọ̀ wọ́n a sì gbọ́dọ̀ rí àfà pé àfà lẹ́ni yìí wọ́n á ní kí ló dé ń farun gbọ̀n. ṣòkòtò wọlé eyi eh, kafe fẹ́ afanu eyi kafe ká fẹ́ jẹ fìyí ebi, eri ibú tó fẹ́ kó sì ká yọ mẹ́nà ó sàrà já gbẹ ó ya gbẹ ó ya gbẹ ó padà wá ya eléyìí padà padà sọ̀rọ̀ bọ́dà rẹ̀ ti kọ́ gbọ́ lọ́dọ̀ ìyàwó bọ́dà rẹ̀ pé ah o ó mọ̀ kan ló ń ni ọmọ jẹ́ kò jẹ́ wọn tó ṣe olùpáyọ̀ náà ba la máa ń fọmọ sọ́dọ̀ rẹ̀ pé kó wa kọ́ ń kéwu ní òfin ní àsìkò tó yẹ kó kọ́ wọn kéwu ní òfin ní kọ́ wọn máa lé kọ́kọ́ káàkiri nítorí kọ́ wọn lé kéwu nù kọ́kọ́ tí wọ́n lé káàkiri sára kéwu ni pé níta kọ́ lónìí o system tí wọ́n fi pa kọ́ rí òun la kọ́ káwọn ọmọdé kan sọ. So fèntà kílẹ̀ kọ́ lónìí system tẹ̀ fi ń papọ́n rí fẹ́fẹ́ papọ́n rí ẹ wá wá wáyà àwọn kí ni ti yẹ kébù tẹ́fẹ́ wá kébù ẹ wá sí báyìí ẹ wá ṣé tẹ́kọ́ ní kébù nù àfáàní ká lọ papọ́n rí kébù làwọn àgbélé ọlọ́wọ́ tó ká lọ nípa so yóò padà kọ́ ọmọ yẹn lóògùn ló fi jẹ́ pé pọ̀pọ̀lọpọ̀ ẹni tó jáde ní kéwú lónìí tí yóò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà sún náà ẹ rí i pé gbogbo padà ń di ológun ni àwọn àfa di ológun ìyìn màdúgbò yìí bó ti rí o àmọ́ ẹ bọ́ sí gbòòrò ẹ ríran o bẹ́ẹ̀ náà ládùúgbò yìí wàláì ìmọ̀ báyìí lọ́kàn jẹ́ ni ibi tá àfa bá wà lónìí àwọn máa ń sáko mbẹ́ ni táwọn bá dé sáyẹ̀tì kan àwọn àfa ló pọ̀ bẹ́ẹ̀ wà lọ talẹ̀ wọn kó mbẹ́ forí ọmọ mọ miss àwọn ọmọ mọ miss gbogbo eléyìí ọ̀ràn pàfin báyìí jẹ́ kọ́mọ́ àwọn ayé ti màmá yín àwọn náà yín kan gbọ́rọ̀ àwọn àáfàá súnà ni máa kọ́ ọmọ tì ẹ̀mí ó balẹ̀ èyí tí ó bá fi ọmọ yín nu yín yóò sọ fún yín èyí sì bá bàkí náà fi ẹ́ gàní yánjọ ni ah, ṣe bọ́ lọ tọrọ àwọn òbí rẹ̀ kò sáà lóyún ó lọ tọrọ wọn á dà pọ̀ àmọ́ wọn kí mọ́lẹ̀ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan sí fún ẹ mọ́ dà pọ̀ lóòótọ́ àáfàá mọ́sálásí kiri náà wọ́n fẹ́ gàní àmọ́ àáfàá lọ tọrọ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ eh, ó tún padà fẹ́ sọfíà náà àwọn méjì lọ́mọdé ké ó padà ni àní wọn kí wọn ọkì wọn wọn fún ni. so eléyìí nìkan tí alukurani sọ bákan náà ọlọ́ni yá ayọ́ alẹ́ dín náà amẹ́nu àti ọlọ́ha wà wa hulul amri minkum ọlọ́run ni tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ sì tẹ̀lé àṣẹ ànábì wa hulul amri minkum àtàwọn ulul amri yín àwọn ulul amri yín yàyín al-ulama'u ẹ tẹ̀lé àwọn àfa àwọn àfa wo gbàtẹ́lẹ́ká kẹ̀lé àfa àfa tó lálẹ́ máa jó nǹkan sọ́nà àtẹ̀lé wọ́n bèèrè lọ́wọ́ àfa pé sí ẹ lè máa kúnlẹ̀ àfa ní kò sí problem ẹ lè máa kún sóun látẹ̀lé àfa assalamu alaikum ṣé ìjáàbù sómi lè máa lò tó bá ti lò bórùn ìbẹ̀rù ọ̀nà ló fẹ́ lọ lọ́kàn ẹ kò sí problem sáfà látẹ̀lé àfa ṣe kò lè máa wọ́lẹ̀ kò sí problem lè máa wọ́lẹ̀ sáfà nìyẹn. àwọn àfa alladina la yakhafuna fillah lawmata la'im àwọn tí wọn kì í bẹ̀rù kí làwọn yóò sọ lẹ́yìn àwọn táwọn bá kó tán láburú láìda torí pé àwọn fẹ́ sọtọ́ náà wáàsí tó sọ̀sọ̀ ìyáyé wáàsí súnà ni aláì torí wọn nígbà tí ẹ ládùúgbò wọn àmọ́ padà gbà tí yàn aláì bàtà kọ́ bẹ̀rẹ̀ ládùúgbò tí wọ́n mẹ́yẹn ah ó lè díẹ̀ o ó lè díẹ̀ o bàtà padà yá ń padà gbà torí pàtí ó láfa kan tó máa ń takò wá gan pàtó lọ́wọ́ mu etí máa ń sítẹ́lẹ̀ náà ọlọ́run wa tú àṣírí ẹ̀ ó ní stọ̀kì tí wọ́n kọ́ àwọn akéwú báyìí stọ̀kì bẹ́ẹ̀ lé kéwú rẹ̀ yóò máa lọ́bẹ̀ yóò máa yóò máa ṣe ìbànú pẹ̀lú àwọn àyè ọmọ kan wá délé òun ti ń gbọ́n díẹ̀ bóun ti sọ òun ti délé nu ó ní afa afa ṣe afa kan bọ́ sókòtò wọn ni wọn á bọ́ tiwọn náà wọn kàn mú kíní kan báyìí ni kíní kan á jáde lábẹ́ ọ̀rọ̀ funfun báyìí wọn á fi ìyá ń kásì funfun wọn á fi ìyá yẹn wá bá mi ìyá kan bá mi lásùbánjọ náà ó ti dín mi lásìkò tó ní mi lásìkò lágbo márùn ó wá dún mi kọ̀rọ̀ afẹ́dá kan wá èmi lè wá bẹ̀rẹ̀ ọlọ́run ní gbọ́ o èmi ni kí n wá ẹ bọ́ sí náírà yẹn lákòótọ́ ọlọ́run eh, ìfẹ́ káwọn yóò rí mi kò fẹ́ káfà wọn orí wọn nítorí wọn máa dé ẹrú ògùn bá wọn àfọwọ́ sí máa dé ẹrú ògùn bá yẹn fúgbọ́n tẹ́ gbogbo ẹgbẹ́ ti wà láàfà ládùúgbò yín tẹ́lu wa ń bá yín pé ì mo dáràn ọtí lọ sí àfà kì í sí àfà èyí ó lé sí àfa kẹrù mọ báyìí pé mo sí àfa yorùbá tèmi jẹ káìlà ta ló fi jọ kò sí ẹni tí tó tó ànábì tá lè bàtì ẹ̀jí láyé rí kọ́lá kò sí àyà kan tọ́lọ̀ fún ànábì pé ńgbà má fi bàtà àwọn èèyàn jẹ kò sí àyà ọ̀nà Kùránì gbangba wa yìí mo jáde bó bá wà èyí sí àfa kéèyàn wá káwọ́ lérí pé ẹ ọmọ yìí ti kó bá mi lónìí ẹgbàá mi yàgàní yàgàní ẹgbàá mi kí ló dé ah ó ti lọ tọ́ àfa wèrè ló tọ́ ni àwọn afáwà di ogójì mọ́ àwọn àdúgbò tẹ bá tọ́ àfa tẹ bá sẹ́ àfọ yóò ṣàforíjì fún yín ni yóò ṣe àforíjì fún yín ni èmi tẹ èmi ti fi rí yaba a ti gbà mọ́sẹ́ sọ àfa yẹn ọlọ́wọ́ sàmú ẹ̀ náà ọlọ́run ní àwọn àfa ẹ̀ tẹ̀lé tiwọn náà àmọ́ kò fi ìtẹ̀lé tiwọn kò jókòó lẹ̀ yẹn báwọn wọ́n ní fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasul àfáà náà lè pé tán níjọ́ tí ìyẹn bá ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfáà àfáà ní eléyìí dá eléyìí ní lọ́ni kò dá farudduhu ila padà pé ẹ dákòtò ọlọ́run ẹ wàhálà lẹ̀ ẹ yàn lẹ̀ kí lọ́lọ́run sọ lórí nǹkan yìí gan inú táwọn máa fi mọ òdodo nu wàhálà ìbọ̀dá kan bẹ́ẹ̀ lé wa ọlọ́run kò máa ṣe àlékún tó sọ́nà sí i súnà ti yé kó máa kó máa practice ẹ̀ lókù mọ́sálásí family house wa àwọn kan máa ń kiri ògùn báyìí láwọn kò tún dájí wọ́n sì gbánu ó sà polópoló ó wá fẹ́ ta ògùn ní mọ́sálásí ó ń sàwọn àlékún àfà wàlékún sàlám ẹ lápùtò ọlọ́run ẹ fẹ́ ta ògùn ní mọ́sálásí só dáa kéèyàn máa ta ògùn ní mọ́sálásí ó ní ó dáa kò sí kankan ẹ fún alẹ́ rí kẹ́tó bẹ̀rẹ̀ sí níta. ẹ fún alẹ́ rí ìtẹ́nà wọn béèrè nu àbá àbá ni tọ ẹ̀yin jẹ̀bẹ́n àwọn kan ti dé ní sí o wọ́n ní kí ẹ má kúnlẹ̀ fáwọn òbí yẹn mọ́ o ẹ sọ ẹ dákun kí náà béèrè kí náà wí wóró wóró ní wí o torí pé ànábì lẹ́gbọ̀n tajà mọ́sálásí ànábì lẹ́gbọ̀n tajà mọ́sálásí àfa àwọn ò lè sọ bẹ́ẹ̀ tábìlẹ̀ kọ́ bá fi èsì tí wọ́n fún òní dà anábì yẹn bá fi lè tọ́jà ló máa ń sọ pé wọ́n fi ẹ wá ara kíní yìí o kọ́dọ̀ ògùn súnà ni kọ́dọ̀ ògùn ọ̀pọ̀lọ̀ kùránì mọ́sálásí ẹ wá kùránì yìí anábì yẹn sọ pé ọlọ́run ní fàdúrà kàṣí tọ́ta yìí ọ̀run ní jèrè láéláé èsì tẹ́ fún un ọlọ́run ní fàdúrà kàṣí ọjà rẹ̀ náà torí àsìkò àfàwà Ibn al-Qayyim rahimahullahu ta'ala ó ní walamma kana qiyamu islam bi ta'ifatain al-ulama wal-umara ó nígbà tó yẹ pé tá a bá fẹ́ kí islam ó dúró dáadáa àwọn méjì lọ́lọ́run ló lè lò sábàbí láti fẹ́ kí islam ó dúró dáadáa kárí islam lò bàbá rí ẹnìkan táàrẹ́ nìkejì kò ní dúró alákọ̀ọ́kọ́ al-ulama àwọn àfàt tí wọ́n mọ̀ sòdodo fáwọn èèyàn àti al-umara àtàwọn aláṣẹ tí wọ́n dúró dédé àfàt ni ó mọ̀ sọ pé nǹkan báyìí ọ̀dà ẹ̀tọ́ ajá aláṣẹ yóò wá ní ìgbọ́ ọ̀rí nǹkan báyìí nílùú mọ́ àfàt wọn ni kò dá ká máa tọ́tí kò dá ká máa mutí aláṣẹ wa látòní lọ ẹ má tọ́tí mọ́ àfàt ni ó dá pé kò dá ká bọ́ sàárè aláṣẹ ò ní bá ti ń sáré tí wọ́n ń bọ́ fún mi ẹ wo sotí bá nísìnyí. wa kana an-nasu kulluhum lahum tab'a gbogbo tí ń gbé àwọn èèyàn àwọn àfa àwọn ọmọ tẹ̀lé àtàwọn aláṣẹ ẹ wo àwùjọ tá a wà yìí àwọn ló dérè kodò àwọn àwo ló dérí àlùmọ̀ yìí nàìjíríà yìí látọ̀kẹ́dẹ́lẹ̀ táńdórí ẹ̀ kodò àwọn méjèèjì àwọn àfa kiri àwọn àfa àtàwọn aláṣẹ ni àwọn àfáà tí wọ́n súnmọ́ àwọn olóṣèlú yìí wọn ò lè bá wọn sódò ọ̀rọ̀ ẹ wá lọ ṣàdúrà fún àwọn olóṣèlú ní mọ́kà torí fẹ́ńsà ẹ̀yin tó yẹ kẹ́ lọ bá wọn lulẹ̀ kẹ́ máa ṣe wáàsí fún wọn ẹ dákun ìwọ tán fún fẹ́ńsà ọ̀dù wá ṣiṣẹ́ mọ́ àfọwọ́ àtọ̀ ara àwọn ọmọ kẹ́wé a báàsì ni ẹni tó jẹ́ aláṣẹ mùsùlùmí gbà náà àwọn wọ́ọ̀sì tó bá yí o ó rí pé àìṣedédé wà lára rẹ̀ ó wà lọ bá lé ojúṣe àwọn àfáà nìyẹn àwọn àfọ ọmọ lọ bá wọn láṣẹ ńlé ni kí kó mọ bú wọn lórí wọn mọ sọ wá sí lérí wọn lórí gbangba ó wà lọ bá pàtó ti rí àfáà wọ́n sì mọ táwọn fi wọ́n mọ táwọn àfáà máa ń bá wa wọ́n mọ táwọn fi ń tàn wọ́n tó òfin ní sọ tán bá wa mọ́ ó ti wá rí àfáà wa àtọ̀ lórí ìjòkó ó ní ẹ̀kọ́ bá ń kóúnjẹ síwájú wọn náà kètì yọjú sáfà o àfọ̀ jẹun yóò wá ní ẹ lọ yọjú pé sọ ti ń jẹ oúnjẹ yẹn wọn láfi ò ti jẹ ẹni kò mọ jẹ ẹ má jẹ àfa àlàlà àwọn ògbọ́rọ̀ jẹ léyìí àwọn òrẹ́lẹ̀ yẹn ń gòrò àbá jẹ léyìí àmọ̀ ìyàgbẹ́ ṣebí kan náà àwọn àfa lọ bá olówó gọ́fúnà kan lẹ̀ yìí tó délé kò ní àwọn gómìnà gbádùn o òun jẹ wédú ìyàwó òun ò mọ̀rú ẹ̀ ṣe ẹ̀ gbọ́ wá sí i ìta gọ́gọ́ láwàá bá a àbá kínní àbá tí ó lọ́jà mi olóòwò tó lè yà àwọn àgbọ̀ ó ní ọbẹ̀ tí àwọn ò ṣe rí òun yẹ lọ́dọ̀ gọ́fúnà ẹlọ́kùn gbàtẹ́ríkẹ́ lọ́ká lọ sí wá sí gọ́fúnà wọ́n gbé tí ẹ̀kọ́ fún yín àtọ̀bẹ̀ ewédú tí àwọn ò se rí láyé rẹ rí sẹ́kọ̀ọ́ ní sòdodo mọ́ àbá àtọ̀ kò jó oúnjẹ yìí dele ní àwa jẹ lé ìyá àmàyàgbẹ́ oúnjẹ tẹ́ jẹ ilé iná fún yín jẹun òun ní ojú ẹ̀ lè sòrò fáwọn gọ́fúnà kọ́dà ìkànnì àwọn àfa òun náà tó lọ bá gọ́fúnà kan gọ́fúnà tí mọ́lé ó bá tọ́ kọ́kọ́ sápò òun jáde lọ́n tiẹ̀ ẹ ẹ mọ yóò náà yíyí ẹ mọ ó sì dùn mí tẹ́ ẹ mọ ìfẹ́ sọ káyàyàyàyàyà àfa àgbàlú ẹ wọn àfa wọn ti useless ara wọn ìgbà tó yá àfa wọn àtọ ó sọ tí ó sọ tán gbàyí tó wọn lọ kẹkẹ máa fún wọn ní kọ́kọ́rọ́ mọ́tò wọ́n á fọwọ́ fọwọ́ mọ́tò ìyẹn ni pé ẹṣin wáyé tó wà ń ta yẹn ẹ máa gun lọ ẹ máa lọ àpò gbé àwọn afọ ọlọ́wọ́ bá nìyẹn. àwùjọ máa dá táwọn afọ àbá ti dá àtàwọn aṣíwájú wa olùwàkẹ́ẹ̀nà sílẹ̀ olè alam in fi lè mú àgbáyé àwùjọ kó dáa bisilahi hataini fi ataini tẹ́ bá ti rí àwọn àfa àtàwọn olérí tẹ́ bá ti da àwùjọ yóò da ẹ wo Saudi Arabia àwọn àfa àwọn da àwọn olérí da táwọn eléyìí bá fẹ́ ṣe bí ọmọ èèyàn àwọn àfọwọ́ lọ ka wọn mọ́lé ó ṣe wá sí fún wa òun lẹ́yìn wá délẹ̀ yìí ẹni ìfọkànbalẹ̀ tí ń bẹ Mẹ́kà Mẹ́dínà mọ́sá fi sílùú lọ́rin ní ìṣòwò àfi síbẹ̀ yìí táwọn ṣe mẹ́yìn ṣe yàyìn. ó ní wàfàṣádùhù bí fàṣádìhìmà ní tó bá fi lè mú àwùjọ tó bá fi lè bàjẹ́ torí pé àfa ò dáa àtàwọn olórí ni ọ̀rọ̀ àfa wa Ibn Qayyim lélẹ́yìn àfa wa Abdullahi Ibn Mubarak àwọn náà sọ ọ́nà ọ̀rọ̀ wọn wọ́n ní sinfan minan nas idha salaha salaha nas àwọn méjì kan bẹ́ o nínú àwọn èèyàn táwọn méjì má fi lè dá gbogbo èèyàn dáa tí àwọn méjì bá fi lè da nínú ran àwọn èèyàn gbogbo ìlú ó da gbogbo àwọn èèyàn ó da àwọn èèyàn ní corrupt ó ní wàhídà fásádà àmọ́ àwọn méjì tí wọ́n fi lè corrupt fásádà nurse gbogbo ló corrupt lónìí àwọn aṣíwájú corrupt àwọn afárá corrupt tọ́mọ́ni ká máa mú àwọn olóṣèlú tí wọ́n kówó jẹ lónìí yìí tó máa fa tó máa fa fa fa wọ́n padà ká fáwọn àfa náà ọ̀pọ̀lọpọ̀ percentage làwọn àfa náà ti gbà lọ́wọ́ wọn pé sọfẹ́ kan gbàgbé ẹ̀ ni wọ́n gbàgbé ẹ̀ àmọ́ lọ rí erin mọ́lẹ̀ erin ò gbọ́dọ̀ só erin ò sì wá ní só ló dáa tí ẹ bá ti náà méjì tá a fi lè bàjẹ́ ẹ gbàgbé gbogbo yóò bàjẹ́ corruption kí ló dé tá a rí corruption tá a rí yanjú láwùjọ lónìí gbogbo àwọn tó fẹ́ corrupt corruption gbogbo náà corrupt mọ́tíkàlá náà corrupt àwọn tó yẹ kọ́ máa wá ṣe wáàsí fún wọn láwọn àfa àwọn náà corrupt mo fi jẹ́ pé a nídìí àfa ní àlùmọ̀ yìí láfa gidi òun làwùjọ yóò fi straight àdúrà òòrùn àwùjọ yìí ẹ má yà tán ara jẹ ẹ mẹ́ẹ́ dídí kùránì tán sọ̀kalẹ̀ lórí àsùkò àbáṣà ni kíkálù ilé dáa láti gbà náà ìlú yìí ń wọ́ọ̀sì sí ni o kí ló fà á àwùjọ yóò dáa àfi káwọn afa ò dáa káwọn afa bá dáa àwọn ló sèkìnnì yìí àwùjọ ló sèkìnnì yìí àwùjọ ló dáa ìyẹn ló fa al-Shafi'i rahimahullahu ta'ala ó ní nùcí lùzàmánàná wal aibu fínà. وما لزماننا عيب سوانا ونهجو ذا زمان بغير ذنب ولو نطق زمان لنا أجانا mẹ́mú ṣáfìrí sọ pé nùhìbù zamanana àwọn ń bú àwùjọ wa aláwùjọ ọ̀dá wàlẹ̀ àìbù fínà àwa láàdá wà má lè zamani náà àìbò òsè wà náà kò sílẹ̀ ìfikàn láwùjọ yìí tó jà yìí lọ so òjò ọmọ ni wà láwọn náà tọkọ zamanu wà náàjú zazamani bìkẹ́rì zambi à ń bú àwọn bí àwọn aṣíwájú àwọn òsì lẹ́sẹ̀ tó ẹ kọ́ lọ ní káwùjọ yìí lè sọ̀rọ̀ ni kò bá wọn ènìyàn wa tó táwọn afá dúró da àwùjọ yóò da nǹkan kò sa àwùjọ wa yìí bákan náà anaba muhammad sallallahu alayhi wa sallam anabi ni al-alim ẹ rí àwọn tí wọ́n jẹ́ onímọ̀ la yastaghfiru lahu man fi samawati wa man fil hadu gbogbo tó bá wà nínú sánmà àti lẹ́lẹ̀ ẹ tó bá jẹ́ àfa tó dúró déédéé nítorí wà nínú sánmà àti lẹ́lẹ̀ wọ́n mọ̀ tó àforíjì fún afa náà ni anabi ni kọ́dà wal hayatani fi jawfil ma ó fi mọ́ àwọn ejò tí wọ́n ṣe kéde yìí tí wọ́n bẹ ní inú búdò náà kí ni àwọn sifatul ulama alimuhakikin àwọn ìròyìn wo lámàá rí lára àwọn àfa tí wọ́n jára àfa olódodo alákọ̀ọ́kọ́ alikọ́ọ̀nù alamakan alayhi rasul fil aqida ibada wal adab was ẹni tó bá fẹ́ jẹ́ àáfàá láwọn àáfàá gidi tá a máa tẹ̀lé láwùjọ yìí wọ́n gbọ́dọ̀ jọ anabi Muhammad wọ́n gbọ́dọ̀ jọ anabi níbi ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá lónìí wọ́n wó bi àkídà àwọn àáfàá náà ni wọ́n sògùn ayé fún yín àwọn àáfàá ni wọ́n ta òka tẹ́ẹ̀fì ní lásìdẹ́ǹtì fún yín àwọn àáfàá ni wọ́n wé tíra wọ́n ní ẹ fi kọ́lé tẹ́ẹ̀ kọ́ mọ́tò yín mọ́tò yín lásìdẹ́ǹtì tí a fi kọ́lé yín àlìjẹ́ náà ní wọlé yín àwọn afáàní anábìyẹ ti ṣe bẹ́ẹ̀ ó ta kàkídà wọlé ìbáàdà wọ́n ju anábì níbi ìbáàdà bídíà ó pọ̀ àfa àwọn anábìyẹ ṣe mòlúdì àwọn afáà ń ṣe àwọn afáà ò ju anábì níbi ìbáàdà wọlé adab suluk bẹ́ẹ̀ náà ibi ìwà náà wọn ò fi wá ju anábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà lára àwọn táwọn arí lára àwọn afáà òun náà ni mukhalifatu nas wa sabr ala ta'alimihim ẹ tó bá jẹ́ àfa ara àwọn ròyìn táwọn ilé ara wọn àwọn àfa gbọ́dọ̀ òrùpọ̀ máwọn èèyàn tí wọ́n ṣe súnmọ́ wọ́n dẹ̀ máa ní sùúrù lórí àwọn èèyàn àwọn afa tagéza àwọn èèyàn báyìí wọn ò ṣe àwọn afa ò ṣe súnmọ́ torẹ́rù wọn bàyìn ẹ bá súnmọ́ fà yìí tí ò ní bàtí ń jẹ báyìí sẹ́mi àtúmọ̀ afa yìí sí òní gbàyàn lójú àmì afa ní gbàyàn lójú àwọn afa di four one nine lù àwọn kan wà nísìnyí four one nine wọn náà afa bákan náà àwọn afa àtàwádùrù wọlé ní jáde àwọn afa gbọdọ̀ ní tẹríba afa sì gbọdọ̀ ṣe súnmọ́ ẹgbẹ́ afa gbọdọ̀ ọ̀rọ̀ ṣé pé wọ́n lè wọ́n free lọ́dọ̀ rẹ láti béèrè question àmọ́ nǹkan aláàfà ọwọ́ alẹ́ tẹríba kò sẹ́ńtọ́ lè bú ìtẹ́bátá sọ́yà yín ó ti yọ̀kúnlẹ̀ kú o ìyẹn àwọn afa àwọn etí akunlẹ̀ kọ́ àwọn ẹ̀fẹ̀ mọ́ àwọn ẹ̀fẹ̀ lẹ̀ fún baba magaji gan wọ́n sì lè kẹ́ ọmọ tẹríba kò sí tẹríba kò sí mẹ́ẹ̀. òun nìkan bá ọmọlúwàbí sọ̀rọ̀ kó sì kéde yìí kó sì gbọ́ bákan náà al-insaf wa ruju' ila al-haq àwọn afa gbọ́dọ̀ balance wọn gbọ́dọ̀ fèsì bì kan tọ́rọ̀ bá dé bàbá rẹ lọ́jọ́ kalẹ̀ ará àdúgbò lọ́jọ́ kalẹ̀ bàbá yẹn ló wá jẹ̀bi afa gbọ́dọ̀ fisọ́bọ̀ bàbá rẹ̀ afa gbọ́dọ̀ dúró déédéé ọ̀rọ̀ tó bá takò wọn èyí táwọn náà tí ì rí sẹ́nu ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ dáwọ́ bò wọn gbọ́dọ̀ sọ ara àwọn àròyìn àwọn afá gidi nìyẹn pé a ah, kò dáa kẹ́hìn máa ṣe báyìí òun sì ń ṣe kò ní máa dìtẹ́ǹdì aburú tí ń ṣe irú àwọn bá náà ara àwọn afá rẹ̀ lẹ́yìn àlẹ́ amẹ́lu alẹ́ tẹ̀síkìyàtú nafsi àwọn afá gbọ́dọ̀ máa gbìyànjú báwọn ó ṣe mọ ẹ̀mí àwọn èèyàn ara àwọn èèyàn afá nìyẹn báwo ni ó ṣe fọ ẹ̀mí àwọn èèyàn mọ́ kó níbi àwọn àṣìṣe àwọn ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ń ṣe so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìròyìn tí àwọn afa kà fún wa torí àsìkò so fún mímọ́ gbọ́mọ́ sí tó báyìí nìsín káà tó dádúgbò tiwa so jẹ́ kí adúbáyì èyí tá a sọ yìí kọ́lọ́jú ń wúlò fún alákàn kìyàmà ọlọ́jẹ́ kan náà ọba wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabu wa sallim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. àwọn ustaz wa ní ẹ̀sán ìbá ṣe torí àkókò ọ̀gá máa bá a lọ ni nítorí pé mọ̀ọ́dọ́rọ̀ yìí jẹ́ min ahami al-mawdu'at nínú àwọn tọ́pìkì tó pàtàkì jùlọ ni tí ó yẹ kí wọ́n bá wa yìnyín náà rẹ̀ tó inú èyí tí wọ́n wí fún àyè náà àti rí ní tí ó jẹ́ òdòdó mọ́ńbẹ̀ léyìí tí a ní ọ̀nà pé yóò ṣe wá ní àǹfààní ní ayé àti ní al-qiyamah ní ṣókí wọ́n jọ yín wa pé n ti jẹ́ al-ulama'u àwọn olùmọ̀ al-mutahaqqiqun tá a sọ pé olùmọ̀ sàn làwọn eléyìí ara wọn ròyìn kan lára wọn. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ yusufu al-ulama'u bil-ilm sábà pé ẹ̀ ló mímọ̀ ní tábìrò yẹn náà ní gíní ìmọ̀ kì í ṣe ìmọ̀ bákan náà nínú táàfì ìròyìn onímọ̀ òun náà ni al-amalu bi ilmihi kó ṣiṣẹ́ pẹ̀lú mọ̀tòmọ̀ nítorí ń ròyìn àbánu àfọwọ́ni jẹ́ tẹnuwa ni ẹgbẹ́ o ẹ má wo sẹ́yẹ wa tá à ń ṣe kò sínú attribute àwọn olùmọ̀ tó náà a sì fi ìpayọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àfìròyìn àwọn olùmọ̀ ló fà tí ọlọ́run bá subhanahu wa ta'ala náà fi sọ fún wa nù ayà tí àwọn ustaadu ti kó ti fún wa pé innama yakhsha Allaha min ibadihi al-ulama. bàbá ní èèyàn páyọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala nù ẹ̀dá rẹ̀ tó dá ọlọ́run láwọn olùmọ̀ olùpáyọ̀ ọlọ́run ọba. sùnátàrà eléyìí yóò tó fún àwa náà láti rọ ẹnu ròyìn díẹ̀ yìí láti fi wo àwọn olùmọ̀ àdúgbò tiwa àbáwùjọ tiwa ó sọ́dùmọ̀ náà ni wọ́n tó tọ́ tolúmọ ni wọn tún ilé ìjẹ nǹkan tó ti pé ó ṣe ní láàánú púpọ̀ pé aṣàfẹ́kù ni bẹ́ẹ̀ láwùjọ wa ntàwọn afi mọ mọ àfa láwùjọ lónìí òun ni pé kálá àfa àwọn kò mọwọ́ yí padà ká àfa àwọn gbóná gan-an àfọ̀ndálàbí ni àfọ̀nkátàlí ni gbogbo àwọn tí ò dá láàmú bí ròyìn wọn wọ́n wá ròyìn afa fún yín ẹ̀rọ ẹ̀rọ afọ́sí máa bá yín anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ń sàlàyé fún wa wọ́n ní al-ulama warathatul anbiya àwọn àfa àwọn ni wọ́n gbogbo àwọn ànábì ọlọ́run ọba ẹ̀sìn wọn àwọn ànábì ọlọ́run ọba kí ni nǹkan tó fi kalẹ̀ táwọn àfa àjogún innama warathul ilma ìmọ̀ ni àwọn ànábì ọlọ́run fi kalẹ̀ táwọn àfa àjogún àmàlà akọ̀dàrú ẹni tó bá wá gbà mú akọ̀dàbí agbẹ̀wọ̀fẹ̀rẹ̀ ẹni tó bá wá di mọ́mọ́ yìí ti ń lò ànábì sallallahu alaihi wasallam ní èrè ńlá tó pọ̀ ló mẹ́tìmá yìí tó bó ti yẹ káà fún oríire ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwa tá à ń gbọ́ wa tá a já àfa náà tá a kù síbí ọlọ́mọṣà fún wa sí àbáwá tá a jọ mọ kí ó tá ń tẹ̀ láwọn àfa yìí náà káà ní ọmọ orú àwọn àfa tá ń tẹ̀lé o tó àfọ ní àṣírí ayé àṣírí onídán aṣáwádà àfọ olóògùn àfọ oníjàlábí gbogbo tó bá wá jíjẹ ni kò bá náà aláàlí kò bá jọ náà rọm jíjẹ jàlábí nù kéèyàn mú kéèyàn wá nǹkan lọ́nà tipátipá kò bá jẹ́ kó bá má jẹ́ so eléyìí ṣe tá a máa fi ròyìn àwọn àfa o ìrora tara bẹ́ẹ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala wọ́n mọ̀ sàdógún àwọn àfa gidi fáwa náà láwùjọ yìí abẹ́lẹ́ Ọlọ́hun subhanahu wa ta'ala kó sì ẹni kọ̀ọ̀kan àwa náà ní àfa àwọn ustaz wa tí wọ́n bá wa yìnbọn lọ́rọ̀ náà Ọlọ́hun kó mọ̀ ṣé irun rẹ̀ ó jẹ́ ìtẹ́wọ́gbà. obìnrin tí wọ́n wọ sòkò tó fi ń kírun sọ́nà wọn gbà wọn ẹ̀ tó bá o pé ó wọ gbogbo ọ̀n tọ́lọ̀ ní àbò lára rẹ̀ ó bò ẹsẹ̀ rẹ̀ ó hàn àwọn apá rẹ̀ ó hàn tí àti ọrùn ọwọ́ rẹ̀ so irun rẹ̀ lálàáfíà èyí tí ò ní jẹ́ kí obìnrin lálàáfíà tó ní tí tó bá ti yẹ lẹ́yìn ojú tó sì yẹ lẹ́yìn ọrùn ọwọ́ tó bá fi lè hàn irun ọlọ́run nígbà rẹ̀ bẹ́sẹ̀ rẹ̀ bá hàn bí ìkẹrẹ bá sọ ọlọ́run níwọ̀n bọ́tú obìnrin yóò gbọ́ jáde báyìí bákan náà ṣòkòtò wọ̀nyí náà tó yẹ kó kò ní ó gbọ́ lo hijab láti wọ ṣòkòtò lẹ́sẹ̀ wá wo khimar ìmọ̀rù yẹn wá bolẹ̀ ṣòkòtò wá ń di rẹ̀ wọ ṣòkòtò gangan kọ́ ni pírọ́blẹ́mù kọ́lá wọlé wọ ṣòkòtò yẹ kó yóò sì jáde but ó ti wọ khimar ẹnìkan ò rí ṣòkòtò tí ó wọ àmọ́ kó mi wá wọ ṣòkòtò káyọ̀ máa rí ṣòkòtò rẹ̀ ká máa rí ṣòkòtò rẹ̀ à ẹlẹ́ṣẹ̀ ni oníbẹ̀rẹ̀ ni tí ẹ̀mí yẹn bá máa ń ro ìròkúrò nípa olúwa nípa ọlọ́run ọba tó dá wa àbí tí ẹ máa ń rò kù sí ẹ̀dọ́ mọ́nìyàn sókè ní wẹ́ni bẹ́ẹ̀ ni máa ṣe. ẹni tí bá máa ń ro nǹkan tí ọ̀dà sí àwọn èèyàn pé kíkan báyìí sí yàn kí ló máa ṣe àkọ́kọ́ kẹ́ni ẹ́ dúnú àwọn àbùkár sọ́bà wàlùmọ́sà àwọn àdúrà táwọn ẹni ká máa ṣe láàárọ̀ kàmá sí wọn lẹ́tẹ́ni ẹ bá dúró ma ọlọ́run rẹ̀ mi rẹ̀ ìlú ọ̀rọ̀ àbúrò máa ṣàlọ́. oníbèrè ní ìjọba kí a máa sí gbẹ́rẹ́. ó tún dá ká máa sí gbẹ́rẹ́ ìjọba ìṣẹ́ gbẹ́rẹ́ onílẹ̀ gbẹ́rẹ́ oníkàmú bíléèdì ká fi ya ara wa tó bá yí kálukú ju ẹni sìn yìí a rí ọmọ tí ò lè rìn ṣé bá ní sìn yìí ẹnì kan náà bó mọ òògùn kan ẹ bá mú ewé báyìí tẹ ẹ mẹ́wé báyìí tí wọ́n fi sin ọrùn ẹsẹ̀ rẹ̀ tí wọ́n fi ògùn yíra yóò máa rìn inshallah ẹ pé wọ́n lè mú lọ wọ́n lè gbérù òwò sọ́bẹ̀ lọ sọ hospital bí eléyìí ò ní kò sí láì fi bẹ́ẹ̀ àmọ́ náà pé bẹ́ẹ̀ tára sin iná o iye báyìí ni ẹ sin ẹsẹ̀ ti wà ń bẹ̀ àbí kọ́ máa sí gbẹ́rẹ́ pé tí wọ́n fi lè sá ọ ní nǹkan kò ní hàn ó ti dẹ bọ́ àbí kọ́ máa sí gbẹ́rẹ́ pé tó máa ń ṣe aburú sí ọ aburú ò lè bá tó sẹ́ńdà níwọ̀n jẹ́ nígbẹ́rẹ́ ó ti ṣírí kù tí ó bá ní sèyí sọ àmọ́ bẹ́ẹ̀ pé ààrẹ ń tẹ́ pé ó ní mọ̀ nípa pé ẹmọ yóò máa rin sọ pé bí yóò bá rìn òun ní ẹgbẹ́ hospital ó tó rìn láti jọ yìí bóyá gẹ̀rẹ̀ ni ẹ̀yìn wọ̀ ni ayélujára mo mọ oògùn kan o tẹ bá mú ewé báyìí tẹ mú ewé báyìí tẹ bá fi kí ewé àwọn ewé yìí tẹ bá gún tán kó sàti ẹ̀jẹ̀ rẹ ni àwọn bá ti di pé iye báyìí ni ẹ sí kọ́dà báyìí ni ẹ fi sin àà kí ẹ jìnà sí àwọn kan báyìí wallahu ta'ala a'lam sawab. wọ́n ní ìjẹ́ inú ojúṣe àwọn àfa láwùjọ òun náà ni pé tába ti fẹ́ gbé ọmọ jáde agbọ̀rọ̀ pé àfa tába fẹ́ pọ́ ọmọ náà ní àlùbáríkà àbí afẹ́sẹ̀gbéyàwó kí àwọn àfa gbọ́ àǹbẹ̀ kan ṣe wá sí abáfẹ́sẹ̀ òkú káwọn àfọwọ́ àǹbẹ̀ kan ṣe bìdáwó ẹ̀dá kò tọ́lọ̀ fìràn àfa nù àti nípò níparí afa àti ń bá ń ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tí ó kéwú tán ṣé kéwú rò lálùbáríkà ni. iṣẹ́ tá a rán àfa oníkókó máa ń kéwú kó sì sọ̀rọ̀ fáwọn èèyàn kò ju àná tá a rán àfa ojú àná lọ kọ́ yan kéwú kò sọ̀rọ̀ fáwọn èèyàn. àmọ́ àti pé ẹ bá gbọ́ kọ́ wọn jáde ẹ sàn wọn àlùbáríkà wàláyé ara àwọn ọ̀nà tá a fi ń gbára lójú ni kò sí tó bẹ̀rẹ̀ lọ sẹ̀ríà kí agbo alibarika tí wọ́n lọ tà fún yẹn ni owó kọ́ ọmọ gọ̀ èmi máa ń sọ fáwọn èèyàn o gbogbo ẹni tí àwọn ọmọ yín gọ̀ lónìí tí wọ́n ń dakọ́ tẹ̀ ẹ̀ ránṣẹ́ pé wọ́n sì wá rìn báyìí ọmọ gọ̀ o tẹ́ bá ti rí ẹnìkan tó sọ bẹ́ẹ̀ nù òbí ìyá ló sọ ni àbá ló sọ bẹ́ẹ̀ ni ẹ sì pera yín jòkó pé ẹ má ó dẹ̀ kejì o ẹ sọ fún mi pé ọmọ gọ̀ o mo tún sọ ó tún yọ ní ẹ tó mọ́ gọ̀ o èmi náà sì ń kíyèsí bí ká ní irú kó lọ́ra yọ̀ wá ẹ bá rántí jọ̀ kó mọ rẹ̀ àmọ̀ sẹ́wọ́n kó afa àtajà tí ò pé fún wa ẹ lọ lọ́ọ̀kì afa afa ẹ asan ọkọ ọmọ gbọ̀ọ́ ẹ sì gbá ẹ lọ́ọ̀kì tó ẹ san wẹ̀ ẹ sì san ọkọ ọmọ lábàáká fún wa àìmọye àwọn ọmọ tẹ pé ládùúgbò tiwa àwọn afa sẹkọsọ àbáká fún wa wọn sàdúrà wọn sàrà gbogbo wọn igbó náà mo ń jọ́ kí sọ̀rọ̀ wa lẹ́sìn ọ̀ sàmọ̀nà wa sórí òkè sì sí àfa pé ẹ wá sí fìdáwù kò tẹ̀sí lára ẹ̀sìn rárá fìdáwù wàlẹ́ àkọsí náà pè bẹ́ẹ̀ ẹ̀yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bá dé mọ́ká wò ẹ lọ́kọ̀ọ́ náà ṣé fìdáwù dáa bí ọ̀dà bẹ́sì bẹ́ẹ̀ náà nù ṣé fìdáwù dáa bí ọ̀dà fìdáwù kéèṣì máa tẹ́kù kí ló ń sọ àní fìdáwù ẹ bá ń sọ fún wa ní ṣé fìdáwù ali aliyah jus fìdá fìlì islam aliyah jus alifidá aliyah jus fìlì islam fìdá màmá náà fìdá wọn ni mo tẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ ó sì bẹ̀rẹ̀ bá a ṣe tẹ̀síìlì rẹ̀ fún wọn nítorí pé fìdáwù dáa àwọn ọmọ ti ń jẹ́ wà ní ìsìlámù ẹnìkan béèrè rí mi o wọ́n rà lọ́wọ́ kan a sì hàn yín ẹ̀yin tẹ́ wọ́n sọ pé kíní àwọn sáwọn lábá sáwọn díẹ̀ wọ́n béèrè ó ti dábàá kalẹ̀ wàlẹ́ ẹ̀rọ lọ sí gbà pé àbí ìgbọ́lọ́ bá wọn ni <laughs> ní béèrè pé mọ́mọ́ náà fìdá àlìfìdá alẹ́ jùs ní Islam yéèṣì fìdá lọ́nà dáàrí àlìfìdá lùlùmẹ́ yìt <laughs> fìdá mọ́mọ́ náà dáàrí ẹ̀rú sí gbà pé àbí ìgbọ́lọ́ bá wọn ni àwọn tó ń yá àbá súná nígbà ìtàn pè bẹ́ẹ̀ rè bókú bá kú tán yẹ yẹ̀dìrún ẹ̀dà hádà lè máyìt àwọn hádà bídà àwọn hádà bídà bídà eléyìí ò ní lábọ̀ ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ tó bá jí ànábi lórí pé bídà wù ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ so ó lórí èyí kò kí sí àfa ọlọ́run mọ́ adó ṣé aburú oníkàbà máa ṣiṣẹ́ ó kéwu wá ṣiṣẹ́ kọ́dà àwọn ọlọ́run fàbá kà sí kéwu rẹ̀ wọ́n káfa wá kakú kéwu yìí wọ́n sọ̀kadà káàkiri ah, ah, wọ́n sọ̀kadà wọ́n pe láàfáà torí pé a ti rí àfáà ni pé ẹ̀ ń tẹ́ lọ́sọ́dọ̀ rẹ̀ tí ó fún yín lógún owó tí wàá lógún owó ni àti pé àfáà yẹn tẹ́ lọ́sọ́dọ̀ rẹ̀ pé tẹ́ bá ìṣó lọ́sọ́dọ̀ rẹ̀ tí lógún owó ṣe kí nìyí tí ó sì bí ya níta àárọ̀ nù láti mọ rí àfáà tí ń ṣe káfíńtà tó máa ń gúnlé ah, wọ́n kéwọ́n ló gúnlé iṣẹ́ tó kọ́nù ṣé kó wá gúnlé haramu ni so àwùjọ yìí dọ́ọ̀lù aláìláàzì ó ti dọ́ọ̀lù jù tẹ́ bá rí àfáà tí wọ́n ń tara bínú yé wọ́n lọ́wọ́ fàbákà sí kéwù rẹ̀ ni kò bá yẹ pé eré ọmọ rẹ tẹ́ ń wá lójú oníyẹ òní o lè sògùn owó tó wá kọ́ gbàjọ wájú àwọn tó ń gbà fún rẹ̀ ọmọ tẹ́ sí wájú oní tẹ́jọ́ sókè àkìrì olóògbé tẹ́ wá lọ́dọ̀ rẹ̀ ara iṣẹ́ ọmọ ni mọ́tò tẹ́yìn rí òní sòkè bí káfà lówó kọ́ra mọ́tò haram ni but àfà gbọ́dọ̀ ní ọ̀nà ibi tí mo ti ń ṣiṣẹ́ rè ṣẹ́gẹ́tì àwọn àfà máa ń ṣiṣẹ́ ni ẹ lọ àwọn àfà súnà wọ́n máa ń níṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí mo ń ṣe rèé wọ́n á níṣẹ́ kílẹ̀ ń ṣe iṣẹ́ àfà náà ni ah! àníṣe kílẹ̀ ń ṣe iṣẹ́ àfa náà ni ó dẹ ẹ kọ́ ọmọ kéwú ah no no no no ẹ ń ṣe wá sí no no no no no iṣẹ́ àfọ́jú bá ń lọ kílẹ̀ wọn ń ṣe ah, ìwé ògbélu yìí ni kò yé mi ni òkè ẹ ogun lẹ́pẹ̀ yín o ẹ ń sọ́gun aláwo ni yín ẹ ti ní abaláwo lẹ́ ń ṣe yóò ti ṣe kílẹ̀ sí mi iṣẹ́ àfa òjú méjì lọ kakọ́ ọmọ kéwú kásókè nìyí wàláì ànábì òjú bá ń lọ kakọ́ ọmọ kéwú kásẹ̀ ọ̀rọ̀ fáwọn èèyàn tànàbí gbà lọ anábì èyí ṣe jálàbí àwọn sọ́bọ̀ ṣe jálàbí ìmọ̀ mọ́ni kì í ṣe jálàbí àbí òtán ọlọ́run sàmànà wa subhanaka allahumma wa bihamdik ẹ yọ kan. the last question wọ́n ní àbá kan wọ́n ní máa ń tẹ ìpẹ́ àwọn wà lọ bá pé ìwúṣẹ́ pẹ̀lú ìpẹ́ àwọn wà lọ bá wà dára ohun ìwúṣẹ́ pẹ̀lú ìpẹ́ àwọn kùránì lòun lọ bí sàdúrà fáwọn àti pé sàlẹ̀ kéwù lẹ́yìn àfáàbẹ̀rẹ̀ afa àwọn ẹni wosẹ́ ọlọ́run ewosẹ́ o ewé tí wo yẹ pẹ́ kwan ló fi ń wo tòun àbí tọ́yìn bí kwan lè ṣàdúrà fáwọn èèyàn ni afa lè ṣàdúrà fáwọn èèyàn kì í wá ṣàdúrà nìkan lára àwọn lára àwọn eh, kí náà pé kí yìí náà na ó sàkàmì lérí tawassul nǹkan fi ń ṣe àkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run tí ìgbà wa tí ìgbàdúrà wa ká lọ bá ẹni ọlọ́run ìbẹ̀mẹ̀ kókó sàdúrà fún wa kì í ṣe àfa nìkan èèyàn lè jẹ́ mẹkáníìkì kó sókè nìyí kó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ẹ dákun àfa arípẹ́ ni dúró dédé ní máa ń kírun ń ṣe súnà rẹ̀ àmọ́ wọ́n yé sàfà ẹni lọ bá kó sàdúrà fún yín àfa mi ìmẹ̀ bá ní kó sàdúrà fún yín ọlọ́run nígbàdúrà yín ẹ̀yin wò láfa yẹn sọ̀rọ̀ tó bá bẹ̀rẹ̀ ọlọ́run ọba ni kó sàdúrà fún yín kì í wá ló pé tọ́ yóò adájọ́ fún yín pé à ń sí Kùránì bọ̀ tẹ́ ẹ bá sọ fáfà pé ẹ fẹ́ ṣàdúrà fún wa ó wá ní à ń bọ̀ wá níjọ́ Sunday à ń sìnkú wa ní bọ̀ àtàwọn ọmọ mi ẹ mọ̀ wá jagun ni àfáà ẹni kò ní dìbò kò gbọ́ nǹkan yẹn nù àfọ ló ń jẹ nìyẹn àyè kọ́ àwọn ọlọ́pàá ẹja sakurani fún yín kàlà ẹ ṣàdúrà fún yín ibẹ̀ náà ló ti máa ṣe Ọlọ́run gbàdúrà rẹ àbí kó mọ rántí rẹ ń kọ̀rọ̀ kò jù báyìí náà lọ àwọn pé kuran là ń lò fún àwọn yẹn tó ń sàdúrà o àwọn yẹn tẹ àwọn yẹn fún yẹn nìkan dúdú mu hàn eléyìí náà bídíà lọ sí sáálé kíhùn lẹ́yìn afa bẹ́ẹ̀ alẹ́ kíhùn lẹ́yìn rẹ̀ torí ó ń ṣe bídíà ni ó dàgẹ́ bí afa ti mutí ti ń jalè náà ni tí wọ́n á ní sì ti ṣe zina á ní kírun lẹ́yìn wọn bẹ́ẹ̀ náà ni afa ti máa fi kún hàn tí wọ́n ṣe dikiri jama'i tẹ́lẹ̀ sàdúrà fáwọn yẹn bẹ́ẹ̀ bídíà ló kó sí nínú akídá ti hali sunnah wal jamaa bídíà ẹgbẹ́ ìjáde e kó ní islam àbí tó bá jẹ́ mọ̀ káfíńrà nìkan ló kókó gbé afa yẹn kó ní islam alẹ́ wa mọ̀ kírun lẹ́yìn rẹ̀ tabarika fẹ́ fi ṣe ẹ̀kọ́ fún un pé àṣìyòsí mo ti rí lẹ́yìn pé ah mo rí pé ẹ̀ ṣe kí ni báyìí ni ó burú tó bá ní tabarika yóò fi lẹ̀ tá a bá rí fi lẹ̀ so kò nídìí a máa kírun lẹ́yìn rẹ̀ náà ni àyàfi wa tó gbọ̀gbọ̀ míì tó jẹ́ mọ́sálásí tó dúró déédéé tó ń ṣe báwọn a máa kí mẹ́ẹ̀ bọ́tà bá jẹ́ mọ́sálásí míì àfi ìwọ́n báyìí náà so a máa kírun lẹ́yìn rẹ̀ àmọ́ ìmáàmù ti máa ń yẹ sẹ́wò àlẹ́ kírun lẹ́yìn rẹ̀ torí wọn ò nírun ìmáàmù ti máa ń yẹ sẹ́wò kò nírun ànábì ló wí bẹ́ẹ̀ ìmáàmù ti máa ń tẹ yẹpẹ̀ ò nírun ẹni tó bá sì mọ́mọ́ tó wà òun là ń gbé kọ́kọ́ kó máa wà wá síbẹ̀ ní sì máa sọ́hàtì ìmọ̀mọ́tù ẹgbẹ́ pé tó nǹkan bá dáhùn kí fúnra ẹ̀ yóò nírun òun là ń tẹ̀síwájú pé máa lídi wa àmì ẹgbẹ́ pé nǹkan bá dáhùn kí gan lọ́rùn nígbà àbọ̀ ọ̀tí síwájú kó kírun fún wa so bẹ́ẹ̀ ni máa ń tẹ yẹ̀pẹ̀ ò lé kírun kọ́ lọ́n gbà wọn rẹ̀ definitely gbogbo tó máa fi ń yẹ nǹkan wò kó àbọ̀ ìkọ̀ àmì fi ń yẹ wò gbogbo máa fi ń yẹ wò kó kò lépẹ̀ kó kó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب السلام عليكم ورحمة